Ya no see. ìtànkíni so Fresh FM nìbàdàn la wà. The sun will smite you, and the moon it will not hurt you. The flood will sweep you. The Lord is your It's here again, the Southwest Masters Convention 2021 of Jesus is Life Church, Jawan with the theme Jesus, the Master Anchor, coming up between Thursday 25th and Sunday 28 March 2021. Venue Jawami Ibadan Center at Folado Bus Stop after Yano Bodija or Joy Road Expressway Ibadan. Time Thursday 5 p.m. Friday and Saturday 8 a.m. and 5 p.m. respectively. Grand finale on Sunday by 8 a.m. Ministering is Bishop David Bakari and other anointed men of God and the host is Reverend Benga Oyeyemi, the Zona pastor. Come and you shall be blessed. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. thank you ká má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. àní ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa oníwàásù kí la bá máa wí nírú àkókò báyìí ọ̀rọ̀ náà yé mi ó tún ń yé mi sí ó dẹ̀ tún wá ń yé mi bọ̀ wípé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa kí bá tún máa wí onísáàmù wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero oh five point nine fm nílẹ̀ ìbàdàn la wà gbogbo ẹ̀yin tá a jọ máa ń rìnrìn àjò lọ́sẹ̀ẹ̀sẹ̀ ẹ má bínú pé a lè wá sádó lẹ́nu ẹ má dẹ̀ bínú bá a lè wá sábẹ́kúta ẹ̀yin náà ti mọ bó ṣe ń lọ òun ni mo ṣe sọ wípé ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. ó pẹ́ tí mo ti mọ̀ ó dẹ̀ tún yé mi sí wípé ènìyàn boni lára jaṣọ lọ. agbanilágbàtàn at seven. mo kí gbogbo ẹ̀yin ènìyàn pátápátá káàkiri gbogbo àgbáyé gbogbo ẹ̀yin tẹ́ ẹ lè wá ẹ̀yin tẹ́ ẹ lè wá ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ pẹ̀lú wa àti ẹ̀yin tẹ́ ẹ nawọ́ ìrànlọ́wọ́ ẹyọ kan tó dá mi lójú ni wípé kì í ṣe wípé ẹ jẹ bàbá àbí oníwàásù lówó ṣùgbọ́n ẹ fi sin ọlọ́run nínú ayé oníwàásù ni ní gbogbo ìgbà tí ọjọ́ bá ti ń wà lórúkọ Jésù ẹ ó máa rẹ́líváǹtì ni. mo jókòó ti ìtàn jóòbù dáadáa mo rí pé ohun tó sọ jóòbù dèèyàn ńlá padà òun ni gbogbo ohun tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n dáwọ́ jọ fún un wá gbà ládùúrà lórúkọ jésù kristi ti násárẹ́tì gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ mi pátápátá ọwọ́ ìrànlọ́wọ́ tí ó gbé yín dìde lórúkọ jésù yóò pàdé lára yín mo mọ̀ lóore o mo kí yín ẹ ṣe púpọ̀ púpọ̀ o bàbá mi pf wá láti lè ṣe ìránṣẹ́ kremik ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ dájú ọ̀rọ̀ tẹ́ sọ náà ló ń gbé mi ró pé dáa kéèyàn ní bàbá pé baba kí baba òun ni ò dáa bàbá mi pf fọwá mo mọ rírì yín púpọ̀ púpọ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì àtọmọ ẹ̀mí àtọmọ ara a ò ní kú mọ yín lójú o ẹ ó wá kó wa déjọba ọ̀run ẹ̀mí ẹ̀yin náà tún wá gùn gùn gùn gùn gùn ó tiẹ̀ ti gùn á tún gùn sí i pé mo rántí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nílẹ̀ ìbàdàn la ti ń gbọ́ ọ. Christ Revival Miracle Center ọlọ́ndẹ̀jẹ̀ kẹrẹ relevant lórúkọ Jésù dádì ohun rere gbogbo tọ́lọ́ ń fi síkàwọ́ yín ìkankan ò ní bàjẹ́ o. mo kí bàbá mi general evangelist Christ Apostolic Church bàbá mi Ezekiah Olúbóyè Ọládèjì mi ò tiẹ̀ mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ mo bí mo ṣe fẹ́ dúpẹ́ ṣùgbọ́n ẹ fi sin ọlọ́run lára mi náà ni ọlọ́run ìtìlẹ́yìn kò ní padà lẹ́yìn títí láéláé o nítorí wípé ká ní ti ọgbọ́n ká ní tòye ká ní bí èèyàn ṣe ń mọ ni mi ò tọ́ sí ẹni tẹ́ ẹ tiẹ̀ lè pọ́nlé ṣùgbọ́n ẹ ọlọ́run torí mọ̀ pé ọlọ́run ńlá ló wà nínú mi ọlọ́run ńlá tó wá ń bá yín ṣe yẹn lórúkọ jésù kristi kò ní padà o. mo kí bàbá mi general evangelist sacred cherubim and seraphim church Túndé Àlàó JP ẹ ṣe púpọ̀ sá o ọ̀pọ̀ aládé kò ní tọwọ́ yín bàjẹ́ sá májẹ̀mú àánú Ọlọ́run nínú yín á máa pọ̀ sí my reverend reverend Kẹ́hìndé Àlàbí ẹ ṣe púpọ̀ sá ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ mo bá sọ pé I love you kò kún ṣùgbọ́n ìfẹ́ Kristi tẹ ẹ níyẹn tẹ ẹ dẹ̀ fi ń kó wa jẹ. àánú ọlọ́run yóò wá ní fi yín sílẹ̀ o. mo kí gbogbo ẹ̀yin èèyàn pátápátá tẹ̀ ń gbọ́ wa ọ̀pọ̀lọpọ̀ ń wò mí lọ́ọ̀kan ǹjẹ́ mọ̀ pé nínú hall yẹn ẹnìkan tún mú owó megaphone ó mú owó megaphone wá one thousand naira ó tún fi lé mi lọ́wọ́ pé owó ìtẹ̀só lórí rédíò ló ń ti gbọ́ mo sọ lórúkọ jésù kristi gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ darapọ̀ mí lórí ọ̀fẹ́ láti kí yín lẹ́yọ kọ̀ọ̀kan mí lórí ọ̀fẹ́ láti bá yín sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ṣùgbọ́n mo sọ ọlọ́run tí ẹ wá pọ́nlé nínú ayé pásítọ̀ ṣeun oyèwùsì ọlọ́run yẹn kò ní fi yín sílẹ̀ ẹ ó ra àánú gbà ó àánú ọlọ́run á dì yín mú. ọmọ yọ̀ọ́ màmá mi yẹ́mi sí ọ̀dẹ́yẹmí màmá àdúrà amen stores god bless you ma yeye mary tinú adé falade ẹnìkan sọ pé báwo ni yeye mary ṣe jẹ́ mo ní my personal person pátápátá pátápátá ráúráú god bless you ma ẹ ṣe púpọ̀ àánú ọlọ́run lórí yín kò ní ṣí títí láéláé ìyá àbẹ́ta mi tẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pa ìyá àbẹ́ta àwọn èèyàn mọ̀ pa àtijọ́ lẹ̀pọ̀ tèmítọ́pẹ́ títí lọ́pẹ́ ayéfẹ́lẹ́ even ọ̀gá wa ń bí wọ́n mọ̀ wípé àwa méjèèjì nǹkan kan náà ti jọ ṣe àwa méjèèjì pọ̀ so mo kì í ìyá àbẹ́ta. wọ́n dẹ̀ ti sọ́nbi program lẹ́ni pé ìwàláàyè ọlọ́run ní bẹ́ta ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ so mẹ́ta lọ́kan ló ń gbélé ayéfẹ́lẹ́ God bless you ma God bless you ma ẹ ṣe púpọ̀ ẹ ṣe púpọ̀ fún ìnáwó fún ìnára fún àdúrótì màmá mi Ògúnjọbí thank you ma màmá kọ́nà ènìyàn ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ n wá lọ sọ́dọ̀ màmá tí wọ́n gbàlejò gbogbo wa torí àwọn lọ́jọ́kọ̀ olórí wòlíì obìnrin káàkiri gbogbo àgbáyé màmá mi díè Àfọlábí màmá ẹ ṣe púpọ̀ ma. ẹ ṣe púpọ̀ ó ní agbára tún lè kàn lé ní báyìí wọn láwọn ọ̀tá oníwàásù tún rògo iṣẹ́ ìrànṣẹ́ á tún sáré sí i màmá mi Bọ́lá rẹ̀ nígbà tí màmá fún wa ní ẹ̀bùn màmá tún wá gbàdúrà ẹ ṣe púpọ̀ mà oore ọ̀fẹ́ á pọ̀ sí àánú á pọ̀ sí agbára á pọ̀ sí láti ọ̀pọ̀lọpọ̀ ọdún over forty years lẹ́tí relevant títí láéláé lórúkọ jésù ẹ ó máa relevant ọlọ́run ṣe bẹ́ẹ̀ ní ayé daniel náà ẹ mọ iye ọba tí daniel lò lálògbò nítorí pé ẹ̀mí títayọ wà nínú ẹ̀ màmá mi wòlíì ajínrere olùṣọ́àgùntàn bọ́lá ààrẹ lórúkọ jésù ẹ máa máa relevant o ẹ ò ní bàjẹ́ títí láéláé. my doctor doctor Níyì Ayéfẹ́lẹ́ àti sísítà mi tó ní Ayéfẹ́lẹ́ ẹ ṣe púpọ̀ púpọ̀ tí n bá ní kí n wá lọ sọ́dọ̀ Fresh FM family ètò ẹ̀mí mi fẹ́ sọ aláàjì wa Mr Sport thank you sir pajuan ẹni ìtàn Olúṣẹ́gun Bámidélé inú ilé yẹn ti ẹ̀kún light magic gbàlejò ló ṣe gbàlejò ohun tá a tiẹ̀ lè sọ ni pé ìgbìmọ̀ àwọn wòlíì ọlọ́run council of god's prophet níbi tí bàbá ògúndépò bàbá fáyà níbi tí bàbá mi reverend orímádégún reverend john orímádégún reverend mrs john orímádégún mi tí ẹ lè dárúkọ mi tí ẹ lè dárúkọ bàbá mi apostle ọlásùnkànmí joel ayọ̀ọ́lá bàbá bbc bàbá bible base inú ilé yẹn ti kún jù mo wá wò wípé ah àfi ọlọ́run náà ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. bàbá mi aládó of adua wáyé kábíyèsí o àwọn àtolórí nígbà tó dé wọ́n ní program pọ̀ rẹpẹtẹ wọ́n láwọn ò nílò ju wákàtí kan lọ mo ní dádì ẹjọ́ ẹ kò bá mi lo one and a half hours bí eré bí eré bàbá dẹ̀ ń lo bí wákàtí mẹ́rin mo ní àbẹ́ ẹ̀rọ lọ́hùn kábíyèsí sá o. ìmọ̀yọ̀ sáúlá adétòrò baálé amúlùdùn mo ti mọ ìmọ̀yọ̀ sọ́lá tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀tọ̀ ni kí ẹ̀mí ọlọ́run máa gbénú ènìyàn mo rí gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ̀mí ọlọ́run ń gbénú ẹ̀ thank you so much.

tí bá sọ pé soul wà àwọn èèyàn máa wò pé soul bá wo soul náà èso ọmọ èṣù náà soul ẹ ṣe o tó pọ̀ ti máa ń sọ̀rọ̀ obìnrin túlé àwọn èèyàn mọ̀ pé ọmọ ọlọ́run christian mà ní soul. màmá aróde yọ bọ́lá ṣeré ẹ bá ń sọ fọ́kọ yín pé mò ń retí wọn o bóyá àdá tí wọ́n ṣe lọ́tọ̀ God bless you my doctor Samuel Gbèsàbí ọ̀túnba mi nìyẹn. ṣẹ́gun adéwọlé bàbá kòkòrò thank you thank you tí n bá tiẹ̀ ní kí n lọ sọ́dọ̀ àwọn olórin báyìí ìdòwú fad ẹ mà ṣe púpọ̀ púpọ̀ o. mo fẹ́ ká gbàdúrà ẹ má jà gba aláwòkọ́ gbogbo àwọn tí mi lè dárúkọ pátápátá pátápátá ẹ má bínú ẹ má bínú mi ti ẹ̀wọ̀n pa máa lè ráàyè ṣètò lẹ́nu ṣùgbọ́n torí pé inú mi kò ṣáà ń dùn inú mi kọ̀ ṣáà ń dùn mo rí i pé ènìyàn ó boni lára jaṣọ lọ. lọ́jọ́ thursday bóyá gbogbo preparation gbogbo ẹ̀ tá à ń ṣe òun ni o ọjọ́ thursday ni mo tó rántí wípé àti ẹ̀ tí ṣètò equipment kankan fún ọjọ́ sunday. nígbà tí màá dẹ̀ pé àwọn èèyàn fún irinṣẹ́ wọ́n ní gbogbo irinṣẹ́ ti jáde mo ṣe pé bàbá mi nìyẹn ah what a wonderful tí mo bá sọ pé man of God àwọn èèyàn máa wò pé ṣé man of God ni Ọmọtúndé Táíwò mo kàn pé wọ́n lọ́jọ́ Thursday pé ẹ wá o mo ní program jọ Sunday o ọ̀rọ̀ equipment o gbogbo ẹ̀ gbogbo equipment tá a lò pátápátá wọ́n dẹ̀ kó sílẹ̀ nǹkan tí mo wá sọ pé ẹni yìí yà mí lẹ́nu ni pé a jọ wà nínú hall la títí di aago mẹ́wàá kọjá lánàá wọ́n wá mójútó settings pé kí gbogbo ẹ̀ kó wà padà dáadáa ẹ jọ gbogbo ẹni tó bá ti rí wọn gbogbo tẹ́ bá ti rí wọn ẹ máa bá mi kí wọn wípé wọ́n ṣe ọmọ wọn náà aráàánú gbà o gbogbo wọn tó tara wọn jáde aráàánú gbà. kí n tó lọ sọ́dọ̀ Yẹmi Oyèdàpọ̀ aláṣẹ Light Magic Event Center torí àwọn náà tún fún wa ní ọ̀lù lọ́fẹ̀ẹ́ ni èmi ò mà ní síkírìtì bí ọ̀lù yẹn ṣe tóbi tó gbogbo èèyàn lọ ń kan sára pé à oníwàásù ẹnáwó ẹnáwó ọ̀fẹ́ ló fún mi Light Magic wọ́n kò fi sin Ọlọ́run láyé mi tí wọ́n bá sọ gbogbo ẹ̀ pé ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ilé ọ̀fẹ́ ilé bí Ọlọ́run ṣe máa ń ṣàánú mi nìyẹn bẹ́ẹ̀ ni helpmate catering services ọ̀fẹ́ ni wọ́n ṣe kéèkì àwọn náà lọ́dẹ̀ mójútó oúnjẹ lọ́dà gbogbo oúnjẹ tá a jẹ pátápátá olúfúnkẹ́ òjò god bless you ma iléeṣẹ́ náà á di ní ńlá ògo iléeṣẹ́ náà á máa tẹ̀síwájú. mo kí gbogbo àwọn ènìyàn mi láti ìràgbìjì gbogbo àwọn ará ìràgbìjì náà ni wọ́n wá sí ìbàdàn lórúkọ jésù ìrìn àjò yín padà kò ní léwu nínú ààbò ọlọ́run á dájú pásítọ̀ ọlálékan samson olújìmí tí wọ́n jẹ́ olùṣọ́ ní orí òkè àgbàyínlágbàtàn ẹ aláṣeyọrí ni yín mo kí evangelist rántí ọláyẹmí tí àwọn náà jẹ́ evangelist lórí òkè okay aláṣeyọrí ni yín lórúkọ Jésù àánú ìwàláàyè Ọlọ́run kò ní fi yín sílẹ̀ náà o ẹ jẹ́ kí n wá kí ọ̀gá mi ọ̀rẹ́ mi Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ẹ ṣe púpọ̀ sá ẹ ṣe mo mọ̀ pé ẹ gbọ́ mi ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n gbọ́ mi wọ́n á máa bá mi dúpẹ́ lọ́wọ́ yín mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run ti ka lára rẹ̀ gbogbo ibi ni wọ́n ti ṣe ìtìlẹ́yìn láti ibi ìpolówó débi oúnjẹ tá a jẹ débi gbogbo ẹ̀ wọ́n dẹ̀ sì tún ṣe ìtìlẹ́yìn yẹn lọ́wọ́ lórúkọ jésù ọlọ́run aláàánú á ṣàánú fún yín àánú á fọ̀n fún yín o mo fẹ́ gbé ìgbésẹ̀ kan mo fẹ́ kẹ́ gbọ́ ohùn oníwàásù mo yín padà bọ̀. pátá mo mà tún kí wa lẹ́ǹkan sí o ìwé ìṣe àwọn àpòstélì orí kìíní ẹsẹ̀ kẹjọ ó ní ẹ̀yin ó sì gba agbára nígbà tí ẹ̀mí máa wá bà yín ó ní nígbà náà ni ẹ̀yin ó ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem Judea àti káàkiri gbogbo ayé iṣẹ́ ìránṣẹ́ kan oṣù tí a gbélé wa lọ́wọ́ nìyẹn ṣáájú rẹ̀ lẹ́yìn rẹ̀ kò tún sí iṣẹ́ mìíràn mọ́ ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run báwo ni akitiyan wa báwo la ṣe ń tẹ̀síwájú nípa iṣẹ́ ìyìn rere yìí gẹ́gẹ́ bí a sọ fún wa pé kí a jẹ́ ẹlẹ́rìí káàkiri gbogbo àgbáyé ìpísítélì mìíràn mà tún lè yí sí gbogbo ìjọ ọlọ́run káàkiri àgbáyé onísáàmù wípé inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi pé ẹ jẹ́ kí a lọ sí ilé olúwa ṣùgbọ́n ní ìsinyìí ẹ̀rù jẹ̀jẹ̀ ni kí ènìyàn tó wọ ilé olúwa ṣé ìjọ ló ń ṣàìsàn ni àbí àwọn alábòójútó ìjọ kò mà yé wa rárá rárá o mo rántí nínú ìtàn ìsọjí 1930 dé 1950 ó ran ìyìnrere lọ́wọ́ púpọ̀ púpọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n gẹ́rẹ́ tí a wọnú mílẹ́níọ̀n yìí àṣàkáṣà gbàgbóró kan ẹjẹ́ àti ẹ̀ wo látàyè bíṣọ̀pù bíṣọ̀pù bíṣọ̀pù archbishop àwọn oyè ńlá kẹ̀rìkẹ̀rì ṣùgbọ́n gẹ̀rẹ̀ díẹ̀ sí báyìí ni ìmọ̀ bá tún yí padà labọ́sáyé ankachifu níbi gbogbo òsọjí ankachifu ní kùlà ìyẹn ọmọ àti ẹ̀pẹ́ kó tó tàn la bọ́ sànà eighteen oil ọ̀pọ̀lọpọ̀ a gbé odindi kẹ́ẹ̀gì àná eighteen oil kan rù lọ síbi ìsọjí ṣùgbọ́n afẹ́fẹ́ àti ìjì òun náà ló fẹ́ àṣàkáṣà yìí lọ nítorí kíni torí pé ìmọ̀ ènìyàn ni kì yóò dúró pẹ́ ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run ló máa dúró títí láéláé gẹ́rẹ́ tí ọ̀rọ̀ oní àná eighteen oil tó parí tán pátápátá ìsọjí àwọn wòlíì ló gbòde kan gbogbo èèyàn ti di wòlíì tán pátápátá gbogbo àwọn babaláwo táàyè ò gbà ti parapọ̀ tó sásábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ ìjọ ọlọ́run láti máa pera wọn ní wòlíì ète oríṣiríṣi àṣàkáṣà gbogbo àwọn ènìyàn tó jẹ́ pé ifá ni wọ́n ń tẹ̀ ẹ ó rí ìrántí ẹlòmíì ó rí ẹ ó gbọ́n tí ẹlòmíì á sọ wòlíì mi àti ẹ̀tún ríran títí tí á ríran débi date of birth ẹ wá o ẹ má mọ̀ jẹ́ atanra wa o ẹni tó bá ní wòlíì ò sí mọ́ tagbolé wọn ló ti kú wòlíì ọlọ́run alààyè wà àyè ò lórí fọ́nrán ni mi ì bá dárúkọ díẹ̀ lára wọn ṣùgbọ́n bó o láti ṣe ti àwọn àsáwọ̀ àwọn aláṣàkáṣà àwọn wòlíì báàlì tí wọ́n pe ara wọn ní wòlíì ọlọ́run wẹ́ ohun tó ń tà ó ti fẹ́ẹ̀ tán ó ṣeé ṣe kó o ti pàdé wọn rí níbi ìsọjí tàbí níbi ìṣọ́ òru ọ̀rọ̀ ọlọ́run kan ò sí lẹ́nu wọn ìrírí ayé ni bí wọ́n ṣe rìn kiri lágbolé wọn láì ní bàtà bí wọ́n ṣe pẹ́ tó lóko wọn bí ìyà ṣe jẹ wọ́n tó báwọn èèyàn ṣe mọ̀ pé wọ́n lè dè èèyàn ìwàásù tó wà lẹ́nu wọn nìyẹn tẹ́ẹ̀bà tiẹ̀ tún wá gbọ́ míì lẹ́nu wọn ìpolówó làgùn òwò ni arábìnrin kan wá bá mi lọ́jọ́ sí kò róyún ní nígbà tó mọ̀ mí tá a jọ gbàdúrà ìgbà yẹn ló lóyún ayé ẹnìkan ti bàjẹ́ ṣé bí polówó làgùn mo wò báwo làwọn yóò ṣe gba nọ́mbà bàbá wòlíì àwọn ò ní ní àpẹẹrẹ kankan nínú ìwé mímọ́ wọn ò ní ní àpẹẹrẹ kankan nínú ọ̀rọ̀ ọlọ́run pálákẹ́ta iṣẹ́ ìránṣẹ́ wọn lórí ọ̀rọ̀ olówó dé ni ẹna one thousand sókè ẹna five thousand sókè ẹ five hundred thousand wá ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi dírámà ẹgbẹ́sẹ̀ lówó ẹgbórí lówó ẹjókòó lówó ṣé kí gbogbo ó lè já sówó kí láti ṣe tàdúrà bí ògèdè yìí àwọn ọ̀fọ̀ ńláńlá èyí ò sí lẹ́nu àwọn aláwo gan wọ́n wá parí ẹ̀ pẹ̀lú orúkọ Jésù Kristi nítorí kíni ohun tẹ̀ ń tà ó ti fẹ́ tán ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run mo ní ìbéèrè kékeré kan láti bi yín ẹ jọ̀wọ́ báwo ni gbígbàdúrà sí ọ̀run báwo ló ṣe wọnú kìrìsìtẹ́nì oríṣiríṣi àṣàkáṣà ọ̀run gbàdúrà yín àṣẹ ọ̀run gùn ohun tẹ́ béèrè ọ̀run ṣe fún yín ọ̀run ń sọ fún mi wípé ẹjọ́ ẹ bá ń bá wọn dádì ṣọ́run lórúkọ jésù kristi ni àbí ọ̀run lórúkọ ọlọ́run ẹ̀yin èèyàn mi ẹjọ́ kí lóyìnbó ọ̀run heaven kí ni heaven ní í ṣe pẹ̀lú àdúrà wa ṣùgbọ́n àwọn àṣàkáṣà tí àtẹnudẹ́nu àtọwọ́dọ́wọ́ àwọn èèyàn tó bá dọ́dọ̀ wa wa rèé ẹ jẹ́ kíyè wa ṣí ká má máa gbàdúrà lágbàdànù mọ́ ẹ tún gbọ́ eléyìí láti ṣe tàwọn olúgbòhùn yìí olúgbòhùn gbọ́ àṣẹ mu àṣẹ gùn dádì tó kúkú ń sọ ó ti mọ ohun tó ń bẹ lápò rẹ̀ ó ti mọ olúgbòhùn tó fílẹ̀ lórí pẹpẹ ṣùgbọ́n ìwọ tó gbọ́ lẹ́nu wọn tí wọn náà bá wọn sọ ó ṣe fẹ̀ǹkan sọ wípé àṣẹ ọlọ́run alàyè gùn jésù olúwa wa ṣáájú orúkọ jésù lẹ́yìn orúkọ jésù kò sí ohunkóhun mọ́ jésù kristi nìkan òun ló lè gbà wá là òun nìkan ní ọ̀nà sí àgbàyọrí àti ìdáhùn àdúrà wa àní ohun tẹ̀ yẹn ó ti fẹ́ẹ̀ tán. wòlíì kan bọ́ sórí rédíò lọ́jọ́ kan ó ní wòlíì ni babaláwo mímọ́ ìyẹn ò yà mí lẹ́nu oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń lọ ń gbòòrò àti rí àwọn onígbẹ́rẹ́ mímọ́ gbẹ́rẹ́ mọ́kànlélógún gbẹ́rẹ́ mímọ́ lọ́pẹ́ ǹjẹ́ tún ti gbọ́ wípé àṣejẹ mímọ́ bó tún wà mọ́jọ yí ọ lẹ́nu ṣọ́ọ̀ṣì kan nu wọ́n ní kí gbogbo ọmọ ọ̀jọ́ kọ́ mẹ́kọ̀ọ́ wá pásítọ̀ wọn ti bá wọn rò fọ́lẹ̀ ó yá bá wọn bẹ̀fọ́ ẹ̀kọ́ ó ní kọ́ máa fi sínú àdúrà tó ti gbà tipẹ́tipẹ́ àṣejẹ mímọ́ ni ìyẹn nínú ilé ọlọ́run ìwọ náà ṣe à má ti ṣe à ṣé o ti gbọ́ torí kúlíkúlí àti gàrí tí pásítọ̀ ní káwọn ọmọ ìjọ kan mú gàrí wá ó ti bá wọn gẹ́ẹ̀tì kúlíkúlí lẹ̀ àwọn àṣejẹ mímọ́ nìyẹn nínú ilé ọlọ́run mo gbọ́ kan lọ́jọ́ sí ẹ̀rú bà mí iṣu sísun àtẹran ẹ̀ǹkan lọ́dún ni pásítọ̀ máa ń pa yóò pa màálù wọ́n ti gé ẹran yẹn lékìrí lékìrí pẹ̀lú iṣu sísun láìṣó ń jẹ àwọn ẹbọra yóò pín fáwọn ọmọ ìjọ bẹ́ẹ̀ ni gbogbo wọn ń jẹ nínú wọn ń dùn wọ́n ti ẹ̀ jẹ́rìí ságbára ọlọ́run pé iṣu sísun àtẹran ọdún tó kọjá ó mà ṣe bẹ̀bẹ̀ láyé àwọn àsáró ń kọ́ láì níye àtẹ̀yìn díndín ẹyin sísè wọ́n ti gbórúkọ jésù sẹ́gbẹ̀ẹ́ kan àṣejẹ mímọ́ ó ní òjò yà mí lẹ́nu tó bá sọ pé àwọn ni babaláwo mímọ́ ohun tẹ̀ ń tà ó ti fẹ́ẹ̀ tán ìwé mímọ́ sọ pé àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀ ìjọ tí mo ti ju pépà sílẹ̀ fẹ́ràn téwúrẹ́ ò ti gbé ìjọ náà láàánú àwọn ọmọ ìjọ yín ò mà ti ṣe mímọ́ nígbà téwúrẹ́ rí pépà tí ò gbé tí ò jẹ́ wájú ó yà mí lẹ́nu gbẹ pín pépà fáwọn ọmọ ìjọ yín tẹ ẹni kọ́ máa jẹ́ ṣé nítorí ẹni tó gọ̀ náà la ṣe dé ẹni tó gbọ́n ẹ béèrè ẹ wò ìyàwó dádì jí o ẹ wà àwọn ọmọ wọn àwọn ọmọ wọn ò ní jẹ pépà nígbà táwọn ò lógun ṣe bẹ́lẹ́ṣẹ̀ náà ló níṣẹ́ mo wá rí wípé àìrìn jìnnà láàrín ibi tó tó ti ń jẹ pépà tá a bá rìn jìnnà á rí ibi tó ti ń fi pépà ṣe kànkàn ìwẹ̀ dádì òun tẹ̀ ń tà ó ti fẹ́ tán. ẹ̀rín pa mí lọ́jọ́ tí mo gbọ́ pórí òkè elékuru tún ti wà gbogbo ẹni tó bá ti ń lọ sí ṣòru yóò rè kuru kọ̀ọ̀kan dání tó bá ti pé gérégé aago kan ń ṣe ni wọ́n á nè kuru sókè pé ẹ̀yin ìyá tẹ̀ jẹ́ kí n sinmi èkuru yín re o ẹni tí ò bá ní jẹ́ ká jẹun yóò ń ṣe là ń dáná tiẹ̀ mọ́ o mo ní ṣé in Jesus name yìí náà òun tẹ̀ ń tà ó ti fẹ́ tán ǹjẹ́ tún ti gbélé yìí àwọn eléré la mọ̀ tó ń gba booking ká tó pe àwọn bàbá kàǹkàkàǹkà síbi ìsọjí èèyàn mọ̀ tún sanwó booking ìjọ kan ló pe wòlíì kan síbi ìsọjí lọ́jọ́ kan ló bá ní two hundred thousand naira ni wọ́n san sákàǹtì òun tó bá fẹ́ kó òun wá tí wọ́n bá fẹ́ kó òun wá tó fẹ́ fi fọ́tò òun kérò jọ lásán hundred thousand ni òun ọ̀ràn kan lára àwọn junior pastor ń wá ẹ̀rín pa mí mo ní ṣé in Jesus name yìí náà wọ́n lọ bá wòlíì àgbà kan wọ́n ní kó wá wàásù níbi ìsọjí kan ló bá sọ fún wọn lóun ò ní gbowó ṣùgbọ́n wọ́n fa fáwọn protocol ọ̀hún hundred thousand naira per hour ṣé in Jesus name náà dádì ohun tẹ̀ ń tà ó ti fẹ́ tán má tún fẹlẹ́ ìṣàwádà o ẹ bá mi tàka àyàsẹ́yìn ni pé mi àti yẹn àní ṣìrìn tọmọtọmọ inú ìsọjí kan lọ́mà ti po onísọjí wá láti ilẹ̀ òkèèrè o ló bá ń ṣèsọjí lọ́wọ́ ó lẹ́mi ọlọ́run ní kí wọ́n bọ́ sọ́ọ̀lẹ̀ kọ́ wà ní òò gẹ́gẹ́ bí ádámù àtẹ́fà ti wà lòun tó lè gbọ́ àdúrà wọn ká tó wí ká tó fọ̀ gbogbo òjò ọlọ́run ti bọ́ra álẹ̀ ní òò gelete ònkálukú wa di aṣọ rẹ̀ máa yà gẹ́gẹ́ bọ́ ti wí o ṣùgbọ́n irú ọ̀ràn wo leléyìí olúgbòhùn dájú òun ló yẹ̀wò lára wọn àfàwọn àgbà orí pẹpẹ nìkan lọ ló fi ilẹ̀ tẹ́ ẹ bá kú súnmọ́ mi ń juwe chọ́ọ̀chì ọ̀hún fún yín kò tí ì tán lẹ̀ títí dè lọ́sàn-án gan náà ni a ah! ohun tẹ̀ ń tà ó ti fẹ́ẹ̀ tán ìyẹn ò fi gbogbo ara yà mí lẹ́nu o nígbà tó rí òkè oní òòó ti wà orí òkè tó jẹ́ pé wọn kì í gbàdúrà taṣọ-taṣọ tí wọn bá ti gorí òkè báyìí yóò rọra bọ́ṣọ rẹ̀ wọ́n ti kangi síbẹ̀ tó faṣọ ẹ̀kọ́ ní òòmọlúàbí ṣé wọ́n ní gbogbo ogun àgbáyé ṣó dojú kọ ni gbogbo ogun tó wù kó wà nínú ayé ènìyàn torúkọ Jésù ò bá ti lè ká èèyàn ó kàn máa dààmú yóò kàn máa rìnrìn asán kiri ẹ pẹ̀lẹ́ ẹ kú ọrọ̀ ajé òun tẹ̀ ń tà ó ti fẹ́ tán. báwo lèèyàn ṣe ń lo ayé aláìní tìjú báyìí àìnígbà tí wòlíì gba mọ́tò lọ́wọ́ èèyàn tó ní Ọlọ́run ni kò fi ṣiṣẹ́ fólúwa ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá tó bá arákùnrin náà gba ìkólọ rẹ̀ padà bí àlá oníwàásù mi tiẹ̀ mọ̀ pé irú wọn tún lè padà rìn gbòòrò mọ́ aláìní tìjú ẹ gbọ́ bàbá wòlíì wọ́n ní gbogbo ọkọ̀ tó dáa tó bá ti gbé wá sórí òkè yín wọ́n ní gbogbo ẹlẹ́mí mọ́ máa ń sọ pé yín ni kẹ́ ẹ lò wọ́n lẹ́nu tó tiẹ̀ tún yarí lọ́jọ́ tó lóun ò gbọ́kọ̀ọ́lẹ̀ wọ́n ní kò lè padà délé tó fi lásídẹ́ǹtì ṣé in Jesus name náà ni ẹ gbọ́ná prophet wọ́n lẹ́ni tẹ́ ń bá ṣeré lọ́jọ́ sí tẹ ní ká ní kì í ṣe tìyá àti bàbá rẹ̀ ẹ̀ bá ní kó wọgbó lọ ká tó wí ká tó fọ̀ ọgbọ̀n ṣẹ́jú màlúù lòun aginjù kó tó wá bá yín pé ẹni tẹ́ ń bá ṣeré mà ti wọgbó lọ kẹ́ tó pè padà. Ah! prophet in Jesus name. ó ń tẹ́ ẹ̀ máa ń tà ó mà ti fẹ́ẹ̀ tán. bàbá wòlíì ẹ̀yin wá sọ jésù di àgbà lọ́wọ́ mary ọlọ́run ti yan tí ó sọ ni pé kọ́mọ ọjọ́ kó lọ close àkáǹtì ẹ̀ kó fi ṣiṣẹ́ fún ọlọ́run tàbí kẹ́tì ẹ̀ ní kọ́mọ ọjọ́ kó kó ogbó tó wà lọ́wọ́ rẹ̀ wá àbí kó ti ọ̀bọ àpò rẹ̀ kó kó ogbó owó àpò rẹ̀ ọlọ́run ò tí ì bẹ́yìn náà sọ̀rọ̀ rí pé kẹ́ ẹ ta gbogbo chọ́ọ̀chì tagataga tó bá ṣeé pẹ̀lú gbogbo àwọn èrò bẹ̀ kẹ́ lọ kó fáwọn ọmọ aláìní hmm kò ní bá yín sọ bẹ́ẹ̀ ẹ wá wo bó ṣe ń rí lára àwọn èèyàn báwo la ṣe sọ ti gbogbo àwọn irọ́ ńláńlá yín mo gbàdúrà fẹ́ nìkan ó fún mi nílẹ̀ two acres lájà òpùrọ̀ ohun ò kí ń dúró ń tòsí ilẹ̀ ten acres lẹ́nìkan fi ta mí lọ́rẹ̀ ń lẹ́kí wọn kì í sọ̀rọ̀ ń tòsí ṣùgbọ́n ẹ̀yin ẹ wò wọ́n ẹ ń mọ̀ wípé irọ́ ni wọ́n ń pa ṣé nítorí mẹ́ta lọ́kàn àwọn kèfèrí kí la jẹ kí la mu kí la dà ṣó náà ni tẹ bá ti lu ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ló bá tán ṣé ogun tẹ fẹ́ dà náà nìyẹn ẹ wò ó ìwé mímọ́ ti yanjú ọ̀rọ̀ yín ó wí pé ìbáṣepé ẹgbọ́n tí òye sì yé yín ń ṣe lè bá rògbẹ̀yìn yín bàbá wòlíì ohun tẹ̀ ń tà ó ti fẹ́ tán ìkan tí ẹ máa dáṣà kò jìnnà sẹ́nu ẹ̀ rárá a lè gbé ní fẹ́ni tó wí nígbà tó lọ́rùn ò wí nígbà tó mọ̀ pé rọ́ lòun ń pa lọ́wọ́lọ́wọ́ a tẹ̀ tún máa sọ pé ńgbà tóun ò mú nǹkan míì mọ́ tóun bá mú nǹkan míì mọ́ lọ́rùn báyìí ni kò rí fóun báyìí ni kò rí fóun òótọ́ kò mú oògùn mọ́ ṣùgbọ́n irọ́ tó mú mọ́ yìí ń kọ́ ṣé irọ́ gan ò ju oògùn lọ ni ìwé mọ́sọ́ ní ti èṣù bàbá yín ni ẹ̀yin ń ṣe ó ń tẹ́ pé láti àtètè kọ́ ṣe òpùrọ́ bàbá èké irọ́ ní ńlá ni ẹnikẹ́ni tó bá mú rọ́mọ́ṣẹ́ ìrànṣẹ́ ó ti mú nǹkan míì mọ́ ègbé yín tẹ́ fẹnu ara yín sọ òun náà ló ń bọ̀ kankan ẹ̀ ẹ̀wẹ̀ yín yín ó ti ń bọ̀ ẹ olúwa ní kí n sọ fún yín pé irọ́ ló máa ń já kò sẹ́ni tó ń já òótọ́ irọ́ yín ti fẹ́ẹ̀ já òun tẹ̀ǹtà ó ti fẹ́ẹ̀ tán báwo la ẹ fẹ́ ṣe ti àwọn wòlíì ìgbàlódé iná ẹ̀rù a máa bà mí ìkan sọ lọ́jọ́ sí ó ní káwọn èèyàn jáde pẹ̀lú ẹgbẹ̀rún mọ́kànlá mọ́kànlá ó ní kó wá dá owó yẹn jọ nígbà táwọn èèyàn dáwó jọ ilẹ̀ kún àwọn èèyàn tó wà ń bẹ̀ tí kì í ṣẹlẹ́rìí méjì mẹ́ta mẹ́rin wọ́n sọ wọ́n lówó tó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ wọ́n ló fẹ́ẹ́ lé mílíọ̀nù wọ́n ló bá ní olúwa sọ pé òun fẹ́ lu ẹbọ èéfín àwọn èèyàn ló ní kọ́ wá kánná sí lọ́ba mà kánná lù olúwa ò sọ fún pé kó kówó fáwọn aláìní ẹni tí ò tí ì sanwó iléèwé ọmọ rẹ̀ ó ń bẹ lára akọrin ẹni tébi ń pa àìmọye opó nínú ìjọ ọlọ́run tiẹ̀ ò ní ó kówó fún àwọn ọmọ ìjọ ọlọ́lọ́ ní kí òun dáná sun owó yẹn ló bá tún kó bá náírà tó yẹ kó wà ń circulation ah dadi sọl sọ́lọ̀ kan náà yìí náà ṣé jésù kan náà yìí náà ló sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi kan jọ́ta sọ létí rẹ̀ ló bá máa bú sẹ́rìn ó láwọn tó máa wà ń bẹ̀ ń dìdìrín ó ní tí bàbá ti lò síjú tó ti palẹ̀ mọ́ owó tó jẹ́ pépà lásán lọ dáná sun ohun tẹ̀ ń tà ó ti fẹ́ tán mo wà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ arákùnrin kan àfi bí ìgbà tẹ́ran àgbo bá ń kàn kúùrú ni a sì gbá àwọn èèyàn lórí mú a sì sẹ̀wọ́n ń gbò a ní ó yakọ̀ gbagbára a tún rà mí receive mo ṣáà ń wò ó pé ah, ẹ̀mí mọ̀ yín máa lé o ló bá tún da òróró sẹ́nu anointing oil ló ń gbó chùkùchùkù ló bá sì ń tú sáwọn èèyàn lẹ́nu olówó tún fowó ra wàhálà wòlíì kan lọ́jọ́ kan ó lọ́lọ́ ní káwọn èèyàn mú wá one thousand wá ó ní kò ń tutọ́ sí wọn lẹ́nu àtọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ ló ń tutọ́ sí wọn lẹ́nu ṣé in Jesus name náà ni gbogbo iṣẹ́ wòlíì lóríṣiríṣi bàtà agbára mo ti ẹ̀rí kan lọ́jọ́ kan nú àwòrán ló bá bọ́ ṣọ́ọ̀lẹ̀ géńdé ló bá bọ́ ṣọ́ọ̀lẹ̀ ó ní aṣọ agbára ten ten thousand káwọn èèyàn máa gbé wọ̀ àtọkùnrin àtobìnrin ló ń gbé wọ̀ nínú chọ́ọ̀chì ẹlòmíà tiẹ̀ tún wá máṣọ agbára wálé ni ó bá tún yọ sí ṣọ́ọ̀ṣì tí ni ó bá máa bẹ tàlẹ́yọ kọ̀ọ̀kan kó ṣá lè já sówó ah, ìyẹn mọ̀ tún mọ́ ń kékeré o ọ̀rẹ́ ọ̀rẹ́ mi kan ló mà tún sọ̀kan jọ́ kan mo rẹ́rìn mo fẹ́ tàkìtì àlá lásán ló lóun ńlá o ló bá lòun lọ ọ̀dọ̀ wòlíì yìí wòlíì yìí dẹ̀ ṣiṣẹ́ ìyanu wòlíì yìí ní ọlọ́run ní àfi ń tọ̀ sí lẹ́nu èyí tó tún wá jẹ́ ìyàlẹ́nu mi ó ní bàbá wòlíì bá tún nítọ̀ ògbà wọn àìgbà tó tún lọ ra omi ẹ́fà wọ́tà odindi ńlá kan kítọ̀ bá a lè bá a gbọ̀n wọn ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tí ó fi dálẹ̀ bàtálíọ̀nù ogun lọ́túgbédé lẹ́yìn tó mo di ń di ìtọ́ wòlíì kí ni ìwọ náà ń bá kiri a lọ sínú ìjọ kan lọ́jọ́ kan akọ̀rí tó ń fáwọn èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́ ni bọ́bá jẹun àárọ̀ wọn ò tún jẹ ti ọ̀sán làánà bá máa yá la bá wọlé sí ìyàlẹ́nu mi aṣọ pupa lọ́rọ́mọ́dì wọn á rọmọ́dì pé ó yá ìwọ náà gbàgbára wọn á tútù aṣọ wọn á wò pé ṣé àwọn èèyàn ò ríran ni àbóńtó ń lọ òye wọn kó láti ṣe tàwọn onímọ̀ntò agbára lóríṣiríṣi lọ́kàn òjọ̀ kan ìjọ kan ń bẹ lápá òkè ọ̀dọ̀ wa máa ń tù ní bínú bá ń rún ẹ ìwọ ṣáà ti rà lọ jù sínú omi borí bá ń fọ ẹ ìwọ ṣáà ti file lórí nítòótọ́ iṣẹ́ ìyanu wà ṣùgbọ́n gbogbo àwọn iṣẹ́ àwọn wòlíì lóríṣiríṣi ìyàlẹ́nu ńlá ló jẹ́ o a lọ sínú ìjọ kan lọ́jọ́ kan báwọn èèyàn bá ti fọ́ lọ́ndà àna ẹ̀tì wọ́n sì máa ṣọ dúdú jáde wọ́n á tẹ̀lé lórí eléyìí ṣojú mi kò ro wọ́n á pa àwọn èèyàn mi pé kí ló ń ṣẹlẹ̀ kí ni ìjọ dà báyìí òun ah, tẹ̀ ń tà ó ti fẹ́ẹ̀ tán mo mọ̀ tún gbọ́ tarákùnrin kan lọ́jọ́ kan lórí rédíò ni ó lóun ti ní àwọn gílóòbù kan tí ẹ̀mí mọ́ kó lóun lọ́wọ́ tó ń gbàdúrà sí ó ní káwọn èèyàn wá máa rà odindi oṣù kan ni wọ́n á fi lò thirty days ó ní ìmọ́lẹ̀ wọnú ayé wọn gbèsè tán láyé wọn mo wò pé irú àwọn ènìyàn wo rèé ṣé in Jesus name yìí náà. ṣé torí àti kówó jọ ìwé mọ́sọ́ ó ní aṣiwèrè ó ní ó ń kó ọ̀rọ̀ jọ tí ó sì mẹni tí yóò ná. ah ohun tẹ̀ ń tà ó ti fẹ́ tán mo gbọ́ torí òkè kan ó ṣẹgbẹ̀rún méjì ó tó wọlé tó fẹ́ lọ gbàdúrà wọ́n mà já bá wọn dádì o wọ́n mọ iye owó tó fi ń sáfìsì àwọn màláìkà wọ́n mọ iye bírèdì and bọ́tà tó ń gbé fáwọn àǹjọ̀nú wọn torí ń bèèyàn lọ gbàdúrà tó jẹ́ pé dandan kó sanwó wọlé gbogbo àwọn àṣàkáṣà àṣà ìgbàlódé ìwà ìgbàlódé èrè ìgbàlódé gbogbo ẹ̀ náà ni ó tán kí láti sọ ti wòlíì yìí ná tó ní kí àdá yìí ṣá iṣu tó bá ṣe ń fi àdá ṣá iṣu bẹ́ẹ̀ ni wọ́n máa ṣá ọ̀tá wọn pa ẹ̀gbọ́ná kí márùn-ún máa lọ sí chọ́ọ̀chì pẹ̀lú àdá wọn márùn-ún lọ́wọ́ pẹ̀lú iṣu kọ́ wá dé checking point kọ́ wá ní ṣòru làwọn ń lọ ṣó jẹ́ bíbélì àbójẹ́wé orin ẹ̀wọ̀n sòsé gbogbo àdá tẹ wá fi ṣá ọ̀tá títí títí títí ó wá dòkú ọ̀tá mélòó tẹ bá lójú títì wòlíì kan sọ fáwọn ọmọ ọjọ́ ẹ̀ lọ́jọ́ kan ó ní kọ́ mọ́ bẹ wá ó wá ní kí gbogbo wọn kọ́ bẹ̀rẹ̀ sí ni máa fọ̀bẹ yẹn gúnlẹ̀ ẹ̀mí mọ́ lọ́gán tá mi pa wọ́n wá sẹ̀mí mọ́ dáyà kìlà jésù sọ nípa ẹ̀mí mọ́ ó ní ẹ̀mí olùtùnú ni tí mò ń rán bọ̀ iṣẹ́ tẹ̀mí mọ́ ò lè jẹ́ ni wọ́n á máa ran ẹ gbọ́ gbogbo ìsìn. wákàtí kan pẹ̀lú ọlọ́run anna with god pẹ̀lú pásítọ̀ ṣe oyèwùsì oníwàásù. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. Laugh Matters with Benga Adeyinka and friends returns with a vengeance. Yeah. Featuring Nigeria's finest Q Dot, Vector, Amababa, Dr. Smart, Azados, Mike Abdol, Baba Laria, Larry J, Pederu, Fabulous PC, Remote, Dr. Whiteberry, All the Good Guy, Olympia, Shete, Nepa Boys, Yemi Elesho, Barry J, BJ Sachs, Baptista, and many more. Date, Easter Sunday, April 4th, Jugger Center, 3 p.m. Ticket, 3K, 5K, 10K, 250K, 500K. Tickets available at Henson's Palms Mall, Ultima Restaurants, Ace Supermarket, Grand X Stores, and online at Areatickets.com. Buy any tickets and stand a chance to win a plot of land courtesy Revolution Plus Properties, powered by Montina, supported by Cruiser Lounge and Bistro, Extension Publication, and the Oyo State Government, media partners, Fresh FM. We are observing all COVID 19 protocols. No face mask, no entry. Laugh matters with Benga Adeinka and friends. Expect the unexpected. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn. wákàtí kan pẹ̀lú ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lórí lórí Facebook pé báwo lẹ ṣe lè rí CD lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ẹni tó bá lọ sí any station Fresh FM wọ́n máa rí níbẹ̀ láti àárọ̀ ọ̀la ó wà ní Fresh FM Ìbàdàn ó wà ní Fresh FM Adó ó dẹ̀ wà ní Fresh FM Abẹ́òkúta láìpẹ́ màá sọ bá a ṣe máa download ẹ̀. We are already, a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. dádì àmọ́ mi are you ready. ohun oníwàásù òun lẹ gbọ́ yẹn ohun tí mímọ́ ti sọ ni pé nígbà tí òpin bá ti dé ó láwọn wòlíì èké pé wọ́n á dìde oníkálukú á máa ṣe ẹ̀yin ẹ tiẹ̀ nígbà tẹ́ bá lọ gba késẹ́ẹ̀tì yẹn tẹ́ ẹ bá ti wá rà á ẹ gbọ́ gbogbo ẹ̀ gbogbo késẹ́ẹ̀tì tó ní wàásù pátápátá ló wà ń bẹ̀ ìtàn bàbá àpòstélì fún késẹ́ẹ̀tì ẹ máa rí níbẹ̀ bẹ́ẹ̀ lẹ máa rí oníwàásù tí wọ́n fi ń pe pásítọ̀ ṣeun yìíwùsì lóníwàásù gan ó wà ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ̀dẹ̀ tún máa rí anointed devil anointed devil létí mo play tẹ́ gbọ́ yẹn gbogbo fresh fm stations gbogbo ẹ̀ nìbàdàn lábẹ́kúta ládó gbogbo ẹ̀ ló wà níbẹ̀ kó tó di pé a máa lọ mo fẹ́ gbàdúrà mo fẹ́ gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ ayàn ológo fún àánú àti orí ọ̀fẹ́ ńlá tó o fún wa ohun tí mo mọ̀ ni pé kì í ṣe tẹni tó fẹ́ kì í ṣe tẹni tó ń sáré ṣùgbọ́n fún ọlọ́run tó ń ṣàánú adúpẹ́ olúwa gbọ́pẹ́ wa mo gbàdúrà lórúkọ jésù kristi ti násárẹ́tì ohun rere gbogbo tẹ́yìn náà fẹ́ ọlọ́run á ṣe fún yín nípa ìrànlọ́wọ́ ẹlòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò rí oníwàásù rí ló ń gbàdúrà fún ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ àti àánú ọlọ́run òun ni ètò yìí ló fi ń tẹ̀síwájú ló fi jẹ́ àṣeyọrí gbogbo ìrìn àjò ayé yín ní rere yóò tẹ̀síwájú ẹ ò ní ṣe dá dúró mo gbàdúrà gbogbo èèyàn tẹ́ ń gbọ́ mi pátápátá ojú rere àti àánú lórúkọ Jésù mo ló dìde fáyé yín gbogbo ẹni tẹ́ wà nípò àìsàn ọwọ́ ìwòsàn Ọlọ́run mo ló kan ayé yín mo ní ohun gbogbo tó ń bà ẹ́ lẹ́rù lórúkọ Jésù ẹ̀mí mọ́ yanjú ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà jésù olúwa wa kó tó di pé màá hand fún bàbá mi pf fọwá láti lè ṣe ìrànṣẹ́ kremik bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí thank you sir mo kí gbogbo association of rural preachers of jesus christ gbogbo àwọn oníwàásù ìgbèríko àwọn náà wà níbi program yẹn wọ́n dẹ̀ fi ìtìlẹ́yìn wọn à ń gbogbo ẹ̀yin èèyàn pátápátá tí ó dẹ̀ jẹ́ wípé ẹ̀sìn bá wa gbé ìgbésẹ̀ lórí megaphone tá a fẹ́ ra rechargeable megaphone a sì ń tẹ̀síwájú lọ́wọ́lọ́wọ́ a rí àwọn ìrànlọ́wọ́ díẹ̀díẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ohun tá a nílò ní mẹ́rìnlá la nílò àìsẹ̀ rí orí ọ̀fẹ́ láti ra méje báyìí ṣẹ́rí pé ọ̀nà sì jìn fifty thousand ní ẹyọ kan mo sọ mo ló ń kó ohun tó ní kálukú bá ti ní mo máa ń sọ wá one thousand lọ́nà fifty ó ti pé odidi a dẹ̀ ti rí ẹnìkan tó dìídì ra ẹyọ kan fún wa tí Kristi ò bá tì í dé a máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nọ́mbà tẹ́ ẹ máa sẹ́ndì mẹ́sẹ̀ẹ́ síre láti support wa zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ kàn sẹ́ndì mẹ́sẹ̀ẹ́ pé i want to support god bless you all. Praise mama miracle center níbẹ̀ ní orí èṣù ti ń fọ́ Christ revival medical center níbẹ̀ ni àṣírí èso ti ń tó wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ọmọ adé sí etí yín látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwá ti ìjọ christ revival miracle church tó wà ní nọ́mbà seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́yà ọ̀tùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bíbélì wípé àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ìdí nìyí tí ọlọ́run ti tara rẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ reverend pf ọwá fi ṣàgbékalẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ìjìnlẹ̀ bíbélì kremik bible college níbi táwọn olùkọ́ tí mùsèmùsè wọn dá mùsèmùsè ti onígbòjìpò èèyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ bíbélì lórí diploma courses àti certificate courses gbogbo ẹ̀yin tẹ̀ ń jàrán kan láti lọ sílé ẹ̀kọ́ bíbélì ẹ tètè lọ gba fọ́ọ̀mù yín ní kremik bible college tó wà ní seven reverend pf ọwá present. lẹ́yìn st luke's college mọ̀lété ìbàdàn tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero two three three one six two zero one kremik bible school is where they have made different categories of people into diploma courses and certificate courses which runs from friday to saturday three pm to six p.m. and 9 a.m. to 5 p.m. respectively. Go obtain your form at Kremi Bible College, 7 Rev. P.F. for work present behind St. Luke's College, Malete, Ibadan. Or call this number 080 2346 0942 ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. mo tún wí pé ògo ni fún ọlọ́run lókè ọ̀run. I declare again glory be to God in the highest. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. bàbá wa àti ọlọ́run wa. our father and our God. ìwọ tó fìgbà gbogbo máa ń gbọ́ igbe àwọn àyànfẹ́. you that all the times hear the voice of your saints. ǹjẹ́ lónìí a fẹ́ kó tẹ́tí sí ìbéèrè wa olúwa. we want you to listen to our petition today o Lord. ọ̀dọ̀ rẹ nìkan ṣoṣo ni ìdáhùn àdúrà wàá wá. because from you alone comes all answers. olúwa amáṣà ìgbọ́ tiwa lónìí. may you answer us today in the name of Jesus. ògo mọ ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the high. a wípé. we believe. níbikíbi tí a bá fi ìrántí orúkọ rẹ sí. wherever your name is being remembered. o ti sọ nínú ọ̀rọ̀ rẹ ní pàtó pé ó tọ̀ wá wá ó sì bùkún fún wa. you have declared in your word specifically that you will visit us and you will bless us. olúwa ṣe bẹ́ẹ̀ lónìí fún ẹnì kọ̀ọ̀kan tó ń gbọ́rọ̀ yìí. do exactly exactly to everyone hearing this prayer today. ní orúkọ jésù ni a in jesus christ's name we pray. àmín. amen. mo ń bá yín sọ̀rọ̀ nípa àdúrà. i speak to you about prayer. gbogbo ènìyàn ló ń fẹ́ kí wọ́n máa gbàdúrà fún òun. every human being want people to pray for them. nítorí pé àdúrà jẹ́ ọ̀nà tí ọlọ́run là fún ènìyàn láti bá àìní rẹ̀ pàdé. because prayer is the channel of communication through which all our needs can be met. mo fẹ́ kó o mọ̀ pé ọlọ́run tí ó dá ọ̀run òun ayé kò nílò ìrànlọ́wọ́ ẹnikẹ́ni. I want you to know that God the creator of heaven and earth do not need anybody's help. ọ̀rọ̀ ni ọlọ́run fi dá ọ̀run àti ayé àti ohun gbogbo tá à ń fojú rí. God created the heaven and earth and everything we see therein with the word. ọ̀rọ̀ ló fi dá ohun gbogbo tí à ń fojú rí ó wà nínú ayé àti ètí àfojúrí pẹ̀lú. God created everything seen and unseen visible and invisible with the word. nítorí ìdí èyí. and for this purpose. Ọlọ́run ju àdúrà lọ. God is greater than prayer. mo fẹ́ kó o gbé Olúwa kawájú rẹ lónìí. I want you to place God before you today. kó o sì mú ẹ̀bẹ̀ rẹ tọ̀ Ọlọ́run lọ nínú àdúrà. and take your request before God in prayer. ó dá dá lójú pé ọlọ́run máa ń dáhùn àdúrà. I'm so sure God do answer prayers. Jeremiah thirty-two seventeen to nineteen and twenty-seven. Olúwa ọlọ́run wò ó ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ̀ àti nípa nínà apá rẹ̀ kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ìwọ ṣe àánú fún ẹgbẹgbẹ̀rún ó sì san àìṣedédé àwọn bàbá sí àyà àwọn ọmọlẹ́yìn wọn. Ọlọ́run títóbi alágbára olúwa àwọn ọmọ ogun ní orúkọ rẹ̀ títóbi tóbi ní ìgbìmọ̀ àti alágbára ní ìṣe ojú rẹ̀ sì ṣí sí gbogbo ọ̀nà àwọn ènìyàn láti fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ọ̀nà rẹ̀ àti gẹ́gẹ́ bí èso iṣẹ́ rẹ̀ wò èmi ni olúwa ọlọ́run gbogbo ẹran ara ohun kan á wà tí ó ṣòro fún mi bí. jeremiah chapter thirty-two verses seventeen to nineteen and verse twenty-seven. ah lord god behold thou hast made the heaven and the earth by thy great power and stretched out arm and there is nothing too hard for thee. thou showest loving kindness unto thousands and recompense the iniquity of the fathers into the bosom of their children after them. The great, the mighty God, the Lord of hosts is his name, great in counsel and mighty in work. For thine eyes are open upon all the ways of the sons of men, to give every one according to his ways and according to the fruit of his doings. Verse 27 Behold, I am the Lord, the God of all flesh. Is there anything too hard for me. àdúrà ṣe kókó ó sì ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn. prayer is paramount and important in the life of a human being. tó o bá ń fẹ́ àṣeyọrí. if you want accomplishment. lórí ohunkóhun tó o bá dáwọ́ lé. on whatsoever you lay your hand upon. gbé ètò ọlọ́run lọ ní orúkọ jésù nípa àdúrà gbígbà. take it before God in the name of Jesus through prayer. kò sí ohun tó le tí àdúrà kò lè sọ dẹ̀rọ̀. there is no problem too hard that prayer cannot solve. àdúrà jẹ́ bíbá ọlọ́run sọ̀rọ̀. prayer is communicating with God. wíwá ààyè fún ọlọ́run ní àkókò tí ohunkóhun kò ní dí ọ lọ́wọ́. finding time for God at a time nothing will distract your attention. kò sí ìgbàkúgbà tí ènìyàn bá ṣe tán láti bá ọlọ́run sọ̀rọ̀ tí kò ní tẹ́tí sílẹ̀ láti gbọ́. there is no time any human being is ready to talk to God that God is not ever ready to listen to him. kìkì pé kí ó jẹ́ àdúrà tó ti ìfẹ́ Ọlọ́run jáde wá. Only the prayer must come from the will of God. Mo ń lọ́wọ́ ìwọ tó ń gbọ́rọ̀ mi lónìí. I ask you my listener of today. Ǹjẹ́ Ọlọ́run máa ń dáhùn àdúrà? Do God give answer to prayers? Bẹ́ẹ̀ni, ó máa ń gbọ́ àdúrà. Yes, he answers prayers. Torí Bíbélì fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ó máa ń gbọ́ àdúrà. Because the Bible established it that he answers prayers. Ìwé orin Dávidi. In the book of Psalms. sixty-five verse two. Psalm sixty-five verse two. Ẹ tí ó wí nípa ìdáhùn àdúrà. Hear what it says concerning God's answering of prayer. Ìwọ tí ń gbọ́ àdúrà sí ọ̀dọ̀ rẹ ni gbogbo ènìyàn ń bọ̀. Psalm sixty-five verse two. O thou that hearest prayer, unto thee shall all flesh come. Wọ́n gbàgbé pé tá a bá kúrò nínú ayé, ọ̀dọ̀ Ọlọ́run la máa padà sí. Remember that if we leave this world, we are going back to God. Ṣùgbọ́n ká tó dé ọ̀dọ̀ ọ̀dọ̀ rẹ̀ ńkọ́. But before we get to him. a gbẹ́dọ̀ súnmọ́ Ọlọ́run pẹ̀lú àdúrà gbígbà. We have to be closer to God through prayer. nípa àdúrà gbígbà èèyàn máa súnmọ́ Ọlọ́run. By praying to God you get closer to God. ẹ jẹ́ ká wo ọ̀nà márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí Bíbélì fi ìdí rẹ̀ múlẹ̀ nípa bí Ọlọ́run ti ń gbọ́ àdúrà. Let's observe five ways through which God answer prayers. kì í ṣe pé Ọlọ́run gbọ́ àdúrà nìkan ó tún dáhùn àdúrà pẹ̀lú. Know that God do listen to prayers alone, he answers the prayers. Ìkíní. Number one. John nine thirty one. Àwa mọ̀ pé Ọlọ́run kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá ṣe olùfọkànsìn sí Ọlọ́run tó bá sì ń ṣe ìfẹ́ rẹ̀ òun ní gbọ́ tirẹ̀. The Gospel of John chapter nine verse thirty-one. Now we know that God heareth not sinners, but if any man be a worshipper of God and doeth his will, him he heareth. Ìpele kejì. Second second step. tí bíbélì fìdí rẹ̀ múlẹ̀ nípa bí olúwa ti máa ń gbọ́ àdúrà tó sì máa ń dáhùn àdúrà. on how God established it on record how he listened and answered prayers. èkíní pétérù orí kẹta ẹsẹ̀ kejìlá nítorí ojú olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì sì sí ẹ̀bẹ̀ wọn ṣùgbọ́n ojú olúwa ń wo àwọn tí ń ṣe búburú. first peter chapter three verse twelve for the eyes of the lord are over the righteous and his ears are over.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 ìkẹrin. psalm sixty six seventeen to twenty. èmi fi ẹnu mi kígbe pé èmi ó sì fi ahọ́n mi buyì fún. bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láàyà mi olúwa kì ó gbóhùn mi. ṣùgbọ́n ní tòótọ́ ọlọ́run ti gbóhùn mi ó sì ti fi etí sí ohùn àdúrà mi. olùbùkún lé ọlọ́run tí kò yí àdúrà mi padà kúrò tàbí àánú rẹ̀ kúrò lọ́dọ̀ mi. psalm sixty six from verse seventeen to twenty. I cried unto him with my mouth and he was extolled. God with my tongue. If I regard iniquity in my heart, the Lord will not hear me. But verily, God has heard me. He hath attended to the voice of my prayer. Blessed be God, which hath not turned away my prayer, nor his mercy from me. Ikaru, The fifth step. Jeremiah twenty-nine twelve to thirteen. Ẹ̀yin ó sì ké pè mí. Ẹ ó sì lọ. Ẹ ó sì gbàdúrà sí mi. Èmi ó sì tẹ́tí sí yín. Ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi. Ẹ ó sì rí mi. Nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Jeremiah chapter twenty nine verses twelve to thirteen. Then shall ye call upon me, and ye shall go and pray unto me, and I will hearken unto you. And ye shall seek me and find me, when ye shall search for me with all your heart. Ọ̀dọ̀ bára àrùn tí Ọlọ́run fi ìdí rẹ̀ múlẹ̀ nínú ìwé mímọ́ wípé ó ń gbọ́ àdúrà ó sì ń dáhùn àdúrà nìyí. These are the five areas where God established the fact that he listened to prayers and he do reply all prayers. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ fẹ́ràn láti máa gbàdúrà ṣùgbọ́n díẹ̀ ni ó mọ bí a ti ń gbàdúrà. everybody always love to pray but only few people knows the techniques and method of praying. ọ̀rọ̀ ọlọ́run fi hàn dájú wípé ọlọ́run tẹ́tí sílẹ̀ ó sì múra tán láti dáhùn àdúrà wa. the word of God has established the fact that God is ever ready to listen to our prayers and answer us. bíbélì wípé àwọn èèyàn mi ń ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀ ìdí nìyí tí ọlọ́run ti ta ara rẹ̀ nípasẹ̀ ìránṣẹ́ rẹ̀ reverend pf ọwọ́fíìsì àgbékalẹ̀ ilé ẹ̀kọ́ gíga ìmọ̀ ìjìnlẹ̀ bíbélì kremik bible college níbi táwọn olùkọ́ tí mùsèmùsè wọn dá músẹ́músẹ́ ti ń lo ìbísí ọlọ́run láti máa fi kọ́ àwọn oníkojúpo èèyàn ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀kọ́ bíbélì lórí diploma courses àti certificate courses gbogbo ẹ̀yin tẹ̀ ń jàrán kan láti lọ sílé ẹ̀kọ́ bíbélì ẹ tètè lọ gba fọ́ọ̀mù yín ní kremik bible college tó wà ní seven reverend pf ọwọ́ present lẹ́yìn st luke's college mọ̀lété ìbàdàn tàbí kẹ́ ẹ pè sórí nọ́mbà yìí zero eight zero two three three one six two zero one Remy Bible School is where they admit different categories of people into diploma courses and certificate courses, which runs from Friday to Saturday, 3 p.m. to 6 p.m. and 9 a.m. to 5 p.m. respectively. Go obtain your form at Remy Bible College, 7 Reverend P.F. Forward Present, behind St. Luke's College, Malete, Ibadan. Or call this number 080 2346 0942 ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. ọlọ́run ayérayé. everlasting God. ǹjẹ́ bí gbogbo àwọn èèyàn ṣe farabalẹ̀ láti gbọ́rọ̀ yìí lónìí. as these people have patiently listened to your message today. agbára láti súnmọ́ ọlọ́run nínú àdúrà. the power to be closer to God in prayer. olúwa gbé wọ̀ wọ́n. grant unto them. ní orúkọ jésù. in the name of Jesus. mo pàṣẹ. I command. gbogbo nkóhun. anything. èyí tó ń jẹ́ ìdíwọ́ àti ìdènà ní ojú ọ̀nà ayé ẹ tí ò ní jẹ́ kó ráyè láti máa gbàdúrà ẹ̀jẹ̀ jésù kó parẹ́. everything we call obstacle and distractions on your way that will prevent you from prayer may the blood of jesus blot them away in your life in jesus name. mo gbàdúrà kí jésù kó bá ìní ayé rẹ pàdé kó ní ẹ̀rí tí ó dájú. i pray that the lord meet your need and have a sure testimony. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to god in the higher. ilé iṣẹ́ fresh fm. this station fresh fm. ṣé ọlọ́run kò fi agbára rẹ̀ kò fi gbé ibẹ̀ ró. May the Lord use his power to uphold this station. Kí ó sì máa tinú ìṣẹ́gun dénú ìṣẹ́gun ní orúkọ Jésù Kristi. And to be moving from one victory into the other in the name of Jesus. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. In Jesus Christ's name I pray. Amen. Amen. O lè pè mí sí nọ́mbà mi yìí. Call the man of God on this line. zero eight zero three three two three four two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí ni wòlíì àti ajínrere pf ọwa àlàáfíà ni fún gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ mi yìí lónìí àmín. The preacher of this message to your hearing is prophet and evangelist P.F. Owa. The peace of God be upon all of you that have patiently listened to this message of today. In Jesus' name, amen. Dájúdájú a bá mi kalẹ̀. Ire ayọ̀ tí mo rí gbà lọ́dọ̀ Jésù. Dájúdájú a bá mi kalẹ̀ lórúkọ Jésù. Dájúdájú máa.